إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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

èyí tó ṣe pé mo pàṣẹ máa ń fi mo fẹ́ ìyẹn ni pé ọ̀rọ̀ tó kù nítorí pé àyè ní ìlúpa wọn kò bá fẹ́ ní kẹ̀lé ọ̀sìn ní kàláyé ìgbẹ́ lóde yìí kan lára ìran ìfura mẹ́ta ta ni ọ̀rá mẹ́nu báwọn ọ̀rọ̀ ní oṣù pọ̀ mọ́ fura káàbì ọkọ̀ jí kọ́ lọ wáyé pé ẹ̀rí ìfura wọ́n máa ń pè ní àìmáà tí ó jẹ́jà mọ̀ fún yàrá ìlú. ìpínlẹ̀ rẹ̀ náà ní àbíyẹ́sì ọwọ́ wọ́n padà wà lò fún ìgbòrà. nítorí pé wọ́n máa wọ́n máa búra pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn. ẹ̀rí ìkọ̀sínú wọn yóò mú ọwọ́ ọ̀tún rẹ̀ yóò gbé lọ́wọ́ ọ̀tún ìkejì rẹ̀ tí wọ́n ti máa fura tẹ́lẹ̀. ṣùgbọ́n tó ń ṣẹ̀rí rà fún bíjà lẹ́yìn yẹn àtọ́gbà fẹ́ gbé àwọn ọ̀sẹ̀ má sì í ká tó wọ́ sínú kíra wa ní ẹ̀sán. àlìyẹ́lẹ́ nínú ṣẹ̀rí rà òun ní fífi nǹkan rinlẹ̀ pẹ̀lú dídá kọ̀ọ̀kan àdéhùn ìtọ́jẹ́ ìbúra ìwọ̀n tọ́tọ́tọ́tọ́ nàní nínú sẹ́rọ̀ ọlọ́run. ọba dẹ́ta ni wàlá fẹ́ǹkùtù àyìmáàná bá àdàtà òkè ìdìhà. ẹ má fi ìbúra lẹ́yìn ìdájí kiri lẹ́tàn sọ́ọ̀tù náà àyà náìjíríà wà. àti fún àtẹ́bí sọ̀rọ̀ mọ́ọ̀bù àdìwàlẹ̀ sọ́lá ń sọ báyìí pé wọ́lẹ́bí náà sọ muhammadin ìyẹ́lẹ́ mọ́fẹ́lẹ́ ẹni muhammad lọ́wọ́ ẹ̀kúrá títí àlá ìlú ilẹ̀ àrùjù àǹtàkùnù ṣàtàlá àhẹ ìjẹ́nà mọ̀ ń rẹ̀ kàkó dájúbọ̀ ìmùsùlùmí ìlàjì àwọn tí wọ́n wà lìjẹ́nà lẹ́sẹ̀ ìfúra mùsùlùmí ó lè wá ní nǹkan tí yóò wá ní kura pé mo fi ìjẹun ọlọ́run kura ó sì lè wá ní májẹ̀mú àti èsì májẹ̀mú atúgbọ́dọ̀ jọ yé wa wípé kọ̀tọ́kọ̀tọ̀ ní kí bóra máa pọ̀ lẹ́nu èèyàn pẹ̀lú gbogbo ìgbà ọmọ ju bóra lọ nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánà ní sọ̀tòkọ́lá ọba adẹ́dà ni wọ̀lá sọ́jà kó lè àlá ẹ̀ máa má tẹ̀lé àtọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánù ìwọ̀sẹ̀ ara tó lọ fi wá ọdún àyè máa lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ìbúra yìí ìtura rẹ̀ ní kí ẹ má wé sí ẹ̀ sọ́tù màdídá ayà èyí náà. nítorí pé ọ̀pọ̀ ìbúra bàbá jùlọ ẹni tí ń tajà ó lè dé kọjá orúkọ gọ́ọ̀sì ẹgbẹ́ tàbí ẹni ìdìtọ̀ ọ̀la àdìsọ́lọ́m ṣùgbọ́n mo ń kákọ̀ọ́ tó lè bára ga ẹ má mú òkú nínú ọjà yìí ìbúra tí ọba wáyé ọlọ́run lágbọ́dọ̀ fi búra bó ti wá nù hadith abdullahi ibùdó ọmọ ọ̀rọ̀ ti ọlọ́run sálà àdúgbò mọ́ wọn là nẹ́bí sọlá sálà ń bá ọmọ irun rìn láàrin àwọn èrò tí wàá fi bàbá rẹ̀ búra ànẹ́bí sọlá sálà wà sọ báyìí lé ẹgbẹ́ ọlọ́run máa ń kọ̀ fún yín àtàkìlẹ̀ kú bí àbá àdìgbò ẹ má fi bàbá yín búra mọ̀ngánì àdìmán fàdé àtẹ̀lẹ́lá àwọn ìyẹn tó. ẹni tó bá fẹ́ búra báyìí ọmọ náà ń búra ìwọ́dà tẹ̀. sọlá kájá sí pé àdébì tọ́ka sí pé ó ti wà lọ́wọ́ káyé máa káyé máa búra pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí Allah àti wípé ìbúra tí yẹn bá fi gan ẹ̀mí ìbúra ògún lèyẹn fi búra ní àbí sẹ̀gbọ́ bàtálá lèyẹn fi búra ní ìbúra yẹn ò ụlọ? tí mùsùlùmí bá búra fọmọ ya rẹ̀ agbọ́dọ̀ gbà kó sọ lọ kódà kéèyàn mọ òdì ya túbọ̀ ọ̀ràn yẹn lẹ́ẹ̀kan mùsùlùmí sọ fún ọfọlọ́hún kúrò ayé ṣé gbà dẹ ìyẹn sì kó sí ẹ̀rí ń bẹ lórí ọwọ́ hadith ìfọ̀rọ̀ wọ́n ní òṣìṣẹ́ ẹ̀rọ àtẹ́bí àyíká àlejò sọlá tó sọlá wọn aládẹ́bí yìí náà ó rí arákùnrin kẹfẹ́ jáde. àlejò àyíká wa sọ fún báyìí pé àtàrà fúta ọmọ àjáde ẹni ẹni kálá orí bẹ́ẹ̀ o wọ̀lẹ́dì ìlàhà ìlàhù ọba ọlọ́run fúra wọ́n ní mo fi ọlọ́run fúra pé pé kọ̀ọ̀tẹ́ ló ní ìsọ́lẹ́tọ̀ níjọsìn àfọwọ́ náà lọ mí jáde nàbí láyé ń sàlẹ̀ sọlá tó sọlá wa sọ láì pé amọ́ntòbìlà èmi nígbàgbọ́ sọ́lọ́ wọ̀kadà bá ti ayé ní ajásíkójú mi parọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nẹ́rì yìí sáré mi yẹn tọ́jà yìí ìbúra pẹ̀lú ikọ̀ ọlọ́run àti òyìn ọlọ́run òun lọ́tọ́ lọ́tọ́nà torí gbólóhùn wọn lọ́ọ̀dì bá àti ìbúra ni àbíṣe láàdì àbíṣe láàdì tàbí ká sì búra pẹ̀lú òyìn ọlọ́run irú èyí tí ọwọ́ nù hadith anas malik radiyallahu ta'ala anhu wọn là nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí pé la tazalu jahannam taqul jahannam wọn máa gba èrò oníyẹ máa sọ báyìí pé alimi màsí tóun tún rà lè tóun rà lè wọn káwọn yẹn sínú mẹ́jọ náà mo tún abẹ́rẹ́ pé òun tún ní ìdí àdé tóun tún rà lè sí hátà ayẹ́dà àrọ́pọ̀lẹ̀ ìzẹ̀tì tó fi di bí ọba tó ní ògo yóò fi wá gbé sínú jahannam kọjá mọ́rú ìgbèrè fẹ́rẹ̀ kọ̀tẹ̀kúlù kọ́s wọ́n ní ọba àtọ̀ pé kọ́s kọ́s ìtumọ̀ rẹ̀ ní kó ti tó òun ò ní ìdìmọ̀ wà ìzátúkà mo fi ògo ìwọ ọlọ́run búra ó fi hàn ròyìn ọlọ́run àlè fi búra wọ́n ní wọ́n yẹ́ zuwe báàdù ha ìlà báàdù apá kan náà yẹn ọba sápò wọn sunra yìí ìyẹn lè fi kọ́ra búra o ìyẹn lè fi kọ́ra búra nítorí pé Quran ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ má dé kágbà pé bọ́rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run a lè fi bẹ lọ́run èèkọ̀ ọlọ́run a lè fi bẹ lọ́run ìròyìn ọlọ́run a lè fi wákọ̀ ọlọ́run gbogbo nǹkan náà ti lè fi wákọ̀ náà la lè fi búra lórí pé nǹkan ẹ̀ pàtàkì ẹ̀rì fọwọ́ àná àdúrà mi ìta nẹ́bí máa ń sọ̀rọ̀ láàrọ̀ sálámà pé àwọn obìnrin kẹlẹ́mà ti lá ìtàmà ní ìṣòro ìmọ̀ àtàrà. kí ni kẹlẹ́mà ti lá ìyẹn sí kì í sọ̀rọ̀ ọlọ́run náà nìyẹn ajá pé yẹn lè fọ̀rọ̀ ọlọ́run ọba fúra. àmọ́ àkíyèsí wà ní eléyìí kí ni àkíyèsí yẹn ẹni ọba fi mú sáàfù kúra èyí tá a máa ń gbà yẹn tó bá yẹ pé ọ̀rọ̀ ọlọ́run tó wà ń bẹ̀ gẹ́gẹ́ lọ́gbà lérò kéde pépà àti yíkì yẹn ọ̀sẹ̀ tọ̀ wọ́n yẹ pé pépà àti yíkì lọ́gbà lérò ìjà ee ha rani yìí ee ọba akínní kan ní wí fẹ́ẹ́ fẹ́ lọ́gbà lérò ni ìyẹn ọ̀tọ̀ ẹni tí ó bùra tọ́ba igbó lòun là á múlò lọ́ọ̀. tọ́tọ́ tọ́lẹ̀ bẹ́ẹ̀ làámúrú lọ ìròyìn ọlọ́run náà ẹni hayatullah kakọ́ọ̀lá ìṣẹ́kùn ọlọ́run. àyíṣà ọjọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àdìhà wọ́n nígbà táwọn yẹn parọ́ ní òní sọ yẹn ọlọ́run wá fọ ọmọ anibisola asalawa ọgbà wọ́n ní òfé ìdìbò eh, ọ̀dọ́ yìí ìyẹn wá sí ilé wọ́n ní sáà nìbọn náà bá dà sọ pé là ámúrú lọ fún sísẹ́kùn ọlọ́run òun fi búra lánàá tó lọ á pa ni ọlọ́run lọ́dá gbogbo wàhálà yìí lẹ̀ wọ́n ti fi là ámúrú lọ inú ìsàlọ́ fi búra rẹ̀ bákan náà wà áhàdìlá àlọ́káwà ni ọlọ́run bí yẹn bá gbé òògùn ra pẹ̀lú ẹ̀ ìbúra lòun náà ìbúra lòun náà bẹ́ẹ̀ náà ni àfọ̀sáǹtò ìlà ha bẹ́ẹ̀ bá ti dèrò ìbúra bẹ́ẹ̀ tó ti dà ní àná ìbúra lòun náà ìbúra lòun náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá ní wa àìmúlá ìbúra lòun náà ẹ̀rẹ́ wa nù hadith àìsà rọ̀jọ́ lọ́kùnrin àti àìsà wọn làbẹ́bí sọlá àkàlà wọn sọ nípa obìnrin tí wọ́n fẹ́ tọwọ́ rẹ̀ jóni wọ́n jáde tó wá fẹ́ máa bẹ̀bẹ̀ ń pa ẹ̀ ìjọ ọlọ́wọ́ ni wà ayé mu ńlá mọ fọlọ́n búra lẹ́wọ̀ bintu Muhammad sárọ́fọ́t tí Fatima Muhammad bá jáde lọ́kọ́ta Muhammad yẹ dára Muhammad dẹ́sí máa gbọ́wọ́ ẹ̀kọ́ lẹ̀ àdébì ìmọ̀ bùkọ́dà tó tún wọn lè jáde. káwá fi nǹkan ní ìbúra yàtọ̀ sí àlá ẹ̀pọ̀ ọwọ́ nù àdébì Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ọlọ́run gba arákùnrin kan lọ pé láà wàlẹ̀ káàbà sí orí bẹ́ẹ̀ mo fi kàábà fúnra à àbúrò àmọ́ ọmọ rògbò mi láàyò ọ̀kàlà fún mi láyò lẹ́la á gbọ́dọ̀ fi nǹkan ní ìgbọ́ra àtọ̀lẹ̀ àlá torí mi kò jíjẹ ọlọ́run láàrín sọlá tó sọ láì pé mọ̀nìkálà fàdúrà ìrìnlá fọ́kànlẹ̀ àgbà ẹni ọba fi nǹkan ní ìbúra ọ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n àdéjì kan láàyè ìlú gbogbo eléyìí ìpalẹ̀ ni afẹ́ palẹ̀ fún àjẹ nínú ìyàwó àtàlẹ̀ tó nu tọ́pìkì lẹ́yìn ọ̀rọ̀ tìtìwájú ní mẹ́wọ́n dẹ́bi ìṣòwò hasan àwọn ọ̀rọ̀ méjì sí orúkú àyẹ̀jú ẹ̀ táwọn yẹn ti ń dá wàhálà lẹ̀ á sì fi sí ọ̀rọ̀ wá lórí ṣubú àyẹ̀ hadith kẹ́ńfẹ́ alákùnrin tí wọ́n ní wọ́n fẹ́ gbóhùn rẹ̀ nínú rẹ̀ ní fèrèfèrè tọ́lọ béèrè nípa ìsìláàmù lọ́dọ̀ ìṣiṣẹ́ ọlọ́run ìṣiṣẹ́ ọlọ́run wa sọ fún ìrún wákàtí máa àti tí òsì kẹ̀kẹ́ mi lọ́wọ́ rẹ̀ ah ìṣiṣẹ́ ọlọ́run àti báwa ti àpá wò nìyẹn ọ sá sọ gbogbo àwọn àdìgánì ìsìláàmù fún dá ẹnì ẹ wá ní gbogbo ohun dọ́sọ̀ yìí mi níbi ilé sí mi ìdẹ̀sí ní dìbò òṣìṣẹ́ ọlọ́run wa sọ pé afúláhá ah, wá àbí ìǹsọ̀dà afúláhá ah, wá àbí ìyì ó sì jèrè fún bàbá rẹ̀ fúra sége sọ́lọ̀ òní bàbá wọ́n ní wọ́n là ń nẹ́bí sọ̀rọ̀ yẹn ń sọ̀dá tọ́ba di òtọ́lọ̀ lọ. àwọn dákàlà lìjẹ́nà yọ wà lìjẹ́nà wà àbí mo ń bàbá rẹ̀ búra ń sọ̀dá fọ̀ tọ́ba sọ̀dọ̀ lù. nígbà tí àwọn olùmọ̀ọ́sí àdéhùn yìí wọ́n ní ẹ̀wà fẹ́rẹ́ àdéhùn alẹ́ sí wá àdéhùn yẹn alẹ́ sí yẹn òrin ọ̀rọ̀ àkọ́kọ́. afúlàhà ń sọ̀dá kọ́ nìkan ọ̀rọ̀ kejì òun ni pé gbólóhùn wà àbí ìkàǹkẹ̀kẹ̀ ní máa ń wáyé lé àwọn àwọn lábá fún ògbèrò búra kẹ́kẹ́ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kẹta òun ni pé wọ́n lè rí gbólóhùn wá àbí iyì tó wù yẹn mo fi bàbá rẹ̀ búra fún ìbàbàlágbà mi àbí láti fọ̀rọ̀ rinlẹ̀ lásán ọwọ́ adájú pé kèrè ṣe ìbàbàrà sọ̀rọ̀ ìbárinlẹ̀ bẹ́ẹ̀ fà nẹ́bìkì ẹ̀rí ọ̀rọ̀ mi tuntun wa wọ́n ní àti pé ìbúra máa ń wáyé báyìí tẹ́lẹ̀ tó mọ̀ lófin ó tó ní fàtẹ́ẹ̀sì parẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tá a kà fún ayé pé ẹ̀ gbọ́dọ̀ bàbá yín búra. ọ̀rọ̀ karùn-ún òun ni pé wọ́n ní wọ́n ti pa kẹkẹrẹ lábẹ́ rẹ̀ ni. afúláhà wọ̀rọ̀ di abíyì. pé wọ́n mú un bẹ lábẹ́ rẹ̀ ni mo fi àṣẹdá bá bẹ́ẹ̀ búra ó ti jèrè lọ́ba sòótọ́ àwọn míì dẹ̀ lọ́rọ̀ dájú ìmọ̀ lásán ni àti kí wọ́n ní òjijì ọlọ́run lè wí bẹ́ẹ̀ jèrè ẹ̀sà ní. kábíyà láwọn àfààní ẹ̀ka yìí àtẹlẹ wo sùn kápẹ́ ìkẹ́lẹ́sà bá nẹ́bí àti kárẹ́ẹ̀tì àdìmọ́lẹ́yìn wá àbí ìyẹn ẹ̀jẹ̀ àgbà pé kì í ṣe ìbúra bàbá sì máa ń wí lórí akúnlásán tí wọn bèrè ìwúra láti kọ̀ọ̀rọ̀ sí ilẹ̀ yìí. bákan náà nínú òrùsí tó tún ṣẹlẹ̀ sáwọn èèyàn òun ni bọ́lọ́hùn ṣe máa ń fi àwọn sọ́jà búra bíi wọ̀lẹ́ẹ̀lì tó bòrò búra ọ̀ṣàmù tó bòrò búra wàlùkọ́mọ́rì tó bòrò bá búra ẹtikẹ́tì bẹ́ẹ̀ ọwọ́ adá dúró alẹ̀ fáwọn èèyàn kẹta ó ti eléyìí àná ò ní wàhálà nu a lè sọ pé rọ́ọ̀bù ń bẹ lábẹ́ rẹ̀ a sì lè sọ pé ṣé ń tọ̀ àti bọ́lá òun ti tóbi tó pé mo tọ́ bá wù ló lè fi kúra ọ̀dà tàbá rẹ̀ ń tóbi nǹkan ní ìbúra àtọ̀kọ́ náà kọ́ sí ní òsì yóò ṣe láì ra àyè lọ́wọ́ rẹ̀ ẹ̀fẹ́ ẹni ọba búra tó sọ ń bí ìbúra rẹ̀ pé wọ́n láti wọ́n ní ọ̀dà mo fò sá látà àti ọ̀dà mo fi búra ìtara rẹ̀ ní kọ́kọ́ pé kí ni ọ la ilaha illallah lọ́lọ́run bá fi torí ìyẹn gbọ́dọ̀ búra pẹ̀lú amẹ́nà ẹni bá fi amọ́nà ìbúra òjijì ọlọ́run lẹ́sẹ̀ ńlá ìfọ̀lẹ́ ìsàmìnà ìsàfipamọ́ ìtara wa ìyẹn gbọ́dọ̀ búra pẹ̀lú ẹ̀sìn sí èsì Islam ní kí ẹ máa wí jáde irọ́ nílẹ̀ pa ọ́ lọ́dọ̀ wáyé pé nǹkan yóò mú ṣe òun ti di kiri ẹ́ ó ti kiri yóò náà nìyẹn nǹkan fẹ́ lọ́sọ̀ yẹn tọ́ba ajá sí kò sọ lọ́sọ kò ní padà sí ní islam ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wáyà wọ́n lọ sí wọ́n wáyà àwọn afẹ́wà lọ síbi ọ́fíìsì wa gẹ́gẹ́ àdìwárùn yẹ̀mí ní ẹ̀lẹ́kọ̀tàmí ìjà àwọn oríṣiríṣi ìkura tá a ní tá a máa fi ń kura àkọ́kọ́ òun náà pè ní àlìyẹ̀mí lọ́gùn àlìyẹ̀mínú lákò tó ṣe pé léyìí tá a fẹ́ kí ń bẹ̀gẹ́ ẹlẹ́ni òun lẹ́lẹ́kejì àlìyẹ̀mínú lákò òun náà ni ìbúra tí kẹ máa ń lọ lórí ahun téèyàn ògbèrò tó máa búra kankan bí gbólóhùn láwàláì báláwàláì tí wọn kàn máa kó sí yẹn lẹ́nu kórókóró ìyàwó àìsàn rọjò aláwọ tàlẹ àìsàn wọn ni àyèmọ́nù láwọ ìbúra àsọgbọnú lásán tí ọ̀dẹ́ mi lẹ́yìn òṣèrò rẹ̀ wọ́n ní mọ́ọ́ká nẹ́tìlá òun lè ti máa ń wá ní ẹ̀ bá ń sàwádà wàlìmírà àti fanfa ẹlòmíì tí bá ti tí bá ti ń yẹn báyìí yóò máa ìgbọ́ra wọn máa sọ kalẹ̀ lẹ́mẹ̀wá ni wọn kò sùn máa bí jà wọn hadith lẹ́bi láyà àkìdọ̀ àlẹ́ yìí lọ́kọ́ yìí àbọ̀rọ̀ ní yẹn kẹ́ ń sọ lórí abúlásán ìbúra yìí wọ́n ń pè ní adìyẹ mímu lọ́wọ́ àti kí ẹ̀rẹ́ máa búra lórí nǹkan kan fẹ́ẹ́ gbọ́kàn ní àdìẹ ọ̀sán gbọ́n kùn náà fi ń dábàá mọ́jà kan pé nǹkan yẹn lágbára ṣùgbọ́n kọ́ padà yá ọkùnrin ìlọ̀rọ̀ yẹn padà jẹ́ irúfẹ́ ìbúra báyìí wọ́n ẹni tó búra yẹn a lè gbé lẹ́lẹ́sẹ̀ kò lè fi nàrà kẹta lórí ẹ̀ òun lọ́ba bá kọ̀rọ̀ áyà ìgbà àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kúkúrú báyìí ọlọ́run ní láàyò àhídò ọlọ́run bìlá òwe sí àyùmá nípò ọlọ́run ní mú níbi ìbúra tẹ búra tó fi yí pé láwù ọ̀rọ̀ orí afún lásán ni wọ́n láti yọ àhídò ṣùgbọ́n náà máa gba yín mímọ́ kátà bàtì olóògùn pẹ̀lú ìbúra tó jẹ́ tèmi ẹ̀wà ríran ìbúra kejì ká padà fi ọ̀rọ̀ lójú lórí ẹ̀ ọ̀hún ẹ̀yẹ ní ìlú ọ̀gbọ̀n fẹ́ẹ́ mú ẹ̀ẹ́dẹ́ ẹni tọ́pìkì ẹni. òun ni kéèyàn búra lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú ṣáájú. ìyẹn tí mo ń mọ̀ ní o parọ́ láti lè fi jẹ̀tọ́ ọmọnìyàn mí mọ́lẹ̀ irú ẹ̀ ló ń pè nítorí ìpín oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n fi wọ́n fi máa ń ṣàlàyé rẹ̀ wọ́n ń pè ní ẹ̀dìyẹ̀mí ìlùmọ̀gbà fún tọ́lẹ̀ ní bí bá ń búra yẹn yóò jẹun tọ̀ wọnú nínú náà ẹ̀ṣẹ̀ ńlá ni kàtẹ́gbé kéwú lórí ẹ̀ ní lónìí. ṣùgbọ́n ìbúra arọ́ yìí pẹ̀lú làlórí làlórí lè gbé yẹn o sọ́yìn pé kò ní jẹ́ ara mọ̀ kéèyàn sì búra lórí rọ wọ́n ní bí kí ló ń tò ní sápamọ́ fún alábòsí kan ọmọ wa béèrè nípa rẹ̀ ọmọ ìdẹ́nẹ́ kéèyàn parọ́. kọ́dà tó bá ní ó búra kó búra ṣùgbọ́n kó ṣe wọn tí wọ́n ń pè ní àtàwòrìyà kí ni wọ́n ń pè ní àtàwòrìyà òun ni ìwé ọ̀rọ̀ kan tó ṣe pé ìtumọ̀ méjì lónìí. ìtumọ̀ tó súnmọ́ tí gbogbo èèyàn ó tètè mọ̀ àti tòló ìtumọ̀ tó jìnnà tó ti pé èèyàn nìkan ní òye òun yẹn gbọ́dọ̀ ti lọ. ẹ ò tẹ̀lé tó tẹ̀lé láàrin anábì àti ọba pẹ̀lú ní ìjọ kan ọjọ́ ọlọ́run dàrá á ní. anábì ṣáájú sọlọ́lọ́ àlùkálá abákiri tẹ̀lé. àwọn èèyàn ọ̀dẹ̀ ti jẹ́ ìdánábì mọ̀ ń gbà yẹn. wọ́n wá ń béèrè lọ́wọ́ àbákiri tẹ̀lé ìpínlẹ̀ Ọwa ni hadin e ìṣẹ̀lẹ̀ afinimọ̀nà ní tí ń pọ̀ náà mọ̀ ńgbọ́ sí ọlọ́pàá ẹ̀ dáhùn ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yẹn ṣé o fẹ́ sùmọ̀ méjì lónìí ìtumọ̀ tó wà ń tò àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn ọ̀sán rí gbọ́ yé ẹ̀dá lẹ́mìí rẹ̀ lọ́hùn-ún ìtumọ̀ tí gbogbo èèyàn gbọ́ yé àti ìtumọ̀ tó yẹ pé mi ti ń sọ̀rọ̀ nìkan lóye òun náà ti sọ̀rọ̀ níbi irú òwúra tí wọ́n ní òwúra yẹn yọ ìdọ̀rọ̀ ni kò ní í jẹ́rọ́ ẹ dàpọ̀ ẹ̀sẹ̀ ọba sáàmù yẹn lọ́ọ̀bì kan bo ní máa ń gbó bí dókítà ìwájú ló ń sọ wọ́n wà á gbòòrùn dábàá kì í ṣe gbàlérò jìnnà jìnnà ẹ̀tọ́ ń ọ̀nà gidi kìí ṣe ìṣẹ́rí tà ń lọ yìí. Nígbà wọn ti bá kádàrà tí wọn lọ́gbà wọn ti gbọ́, wọ́n sáré síwájú lójú oṣù lọ. Ṣé mo lọ ni? Ọ̀rẹ́ ti kẹ́kẹ́ rẹ̀. Wọ́n ní ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ ọba àdèjì ọlọ́run ìmọ̀ nǹkan àbàbí lọ́ọ́ ní ìgbà àdèjì máa rẹ̀ ẹni ọba sáì nígbà tọ́tọ́ lọ́hùn lẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ ẹ̀là mọ̀lẹ́kọ́ sara aláìní ìgbàgbọ́ ni ó àfẹ́ni tí wọ́n bá jẹun nípa wọ́kọ́ ìgbòho mọ̀tìmọ̀ ẹ̀dùnú mi ti mọ̀ ẹ̀ ọkùnrin rẹ̀ bẹ̀ balẹ̀ sígbàgbọ́ wọ̀láìkì mọ̀ṣẹ́rọ̀ ha bìlìkó fúrísọ́ọ̀rọ̀n àfẹ́ni sígbà yà rẹ̀ bá sílẹ̀ fáì nígbàgbọ́ ọ̀ ọ̀ àlejò ń sọ́ràkùn náà hàn áyà áyà kẹwàá ọmọ níbi àti áyà ọgọ́rùn-ún àtẹyọ̀ wọ́n ní ṣẹlẹ̀ kan tẹ̀lé abẹ́ sàlàyé pé èèyàn lè fura rọ́ tó o bá ń sáfa alábòsí tó o sáfa mọ́ ọbẹ̀ ìlà amọ́lẹ̀ yóò di wàhálà o sùwọ́n yìí ló sọlá àlùfọlá wá ìlúgbọn ọjọ́ ìlẹ pẹ̀lú wa bọ́ọ̀tà àti gbà mú ni. wọ́n bá ní ọyá búra búra búra búra fún wa wọ́n ní mo bá búra ìgbé bóòlù ni ànábì ti jẹ́ sọ wọ́n ní àná ànábì arákùnrin mi ni àwọn olùdíje ti ọgẹ arákùnrin mi ni sọ́nù wa padà sọ fàtẹ́lì sọ̀lá ìṣọ̀lá ìṣọ̀lá ọlọ́run sọ̀dá gíga ìṣọ̀lọ́sọ̀ àlùmọ́sílẹ́mù àhàbọ̀ mùsùlùmí ọmọ ya mùsùlùmí lọ́jẹ́ náà kàì. ṣé ọ̀kúnrẹ̀ náà nìyẹn ló pé ọ̀nà bí láì sọ̀rọ̀ yìí mùtáwórí yà lẹ́nu. wọ́n ní bò ní sáàlà ti jẹ́ kí ló wí o wọ́n ní ó fi kò tẹ́ fi wá aṣọ ọmọ ìyá rẹ̀. ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn torí kò sẹ́lẹ̀ ní ìlú ń ṣe islam wọn lẹ́yìn ìyá ni àtàlẹ́lẹ́ ìṣòro ayé kò ń jọ ni. ẹgbẹ́ kò ní jẹ́ rọ́ sáàlà tó bí ẹ bẹ́yẹn mo lè yàn níbi ìbúra yẹn ẹ̀rí irúfẹ́ ẹrú òbúra yìí kò ní kàfàrà kankan ní òbúra mu ọmọ ìyá mi. kékeré ṣe ṣéwù rẹ èyí tó wù lànà bí ká wí ni ọ̀nà lọ́mọ ìyá mi nígbà wọn ti gbàgbọ́ yìí ṣùgbọ́n ìbúra tó bá jẹ́ ìbúra rọ kéèyàn ti dá ọba lórí ẹ̀ lọ́rẹ́fẹ̀ẹ́ ìlú rẹ̀ ìrọ̀ tààrà táwọn èèyàn máa ń búra yìí yàtọ̀ sí ilé ìta aláàfin pamọ́ yẹn tó ìyẹn ó ṣe táwọn lórí ẹ̀ fún òun ìṣe bẹ́ẹ̀ mọ́. ẹlẹ́tọ̀ tó dẹ̀ búra gba yẹn wá dá padà gẹ́gẹ́ bí ayé àti àbàdà máa àbàdà máa ìbúra kẹta káwá fi bọ́ síbi àbàdà síbi ìbúra kejì kẹta tó jẹ́ tọ́sí ìta ẹ̀kọ́ òun ni adìyẹ mi lò lè fún yìí ìgbóra téèyàn ta kókó rẹ̀ látẹ̀lé lórí nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. nǹkan yẹn ti gbọ́dọ̀ jẹ́ nǹkan tí làákàyè ọ̀tako pé ó lè wáyé. bílẹ̀ ọba ti lọ́la irú sókè dilẹ̀. Ṣáàdì ó ti búra ọyá wa sọ òkè dilẹ̀ lónìí. Ó fi hàn pé aláìlọ́pọlọ ni gbogbo ẹ̀yìn tó búra. torí mo tó búra lé lórí yẹn mo sẹ́yìn afáwọn akẹ asọ́lọ̀ ọ̀fọ̀ àlùjọ lónìí nípa dàbí léwu ìgbà yẹn bá yá náìtì náìtì àwọn àlè kéwù gbà yẹn wọ́n bá ní wọ́n bá wa àwọn mọ̀lẹ́kà wọn sọ̀rọ̀ aláì àwọn bọ̀dá àwọn sínú wa gbogbo bá wọn àwọn mọ̀lẹ́kà ọ̀sọ̀ àárín kọjú òun wọlé káàkiri àlọ́ gbọ́lé. àti wèrè kẹ́lu àfa àlàdé rẹ̀ nínú wọn pa àjọ ní. wọ́n ti padà jáde láyé ní sinú àfa àtọkọ wa ń báyìí. àti wèrè gidi. lóde ẹgbẹ́ mọ̀ mọ̀ wòlíì ní lágbájá kéré kéré kéré àti wèrè lọ́ta làbá ẹtí kéèsì bẹ́ẹ̀ so irú ẹni tó ní òun búra ẹ gbóhùn mọ̀lẹ́kà lọ́la àyọ̀ ah, lọ fẹ́ mustahil lóòótọ́ ọ̀la ló pè ṣùgbọ́n ohun tó rí ọ̀sẹ̀lẹ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ yọjà dídó ohun lẹ́yìn òbúra lé lórí yọjẹ nǹkan ọjọ́ iwájú nílà ká yóò sì tako bàbá àjáde bẹ́ẹ̀ lóhùn òní ṣe ni àbẹ́yìn yóò ṣe bí gbólóhùn wallahi àbí wallahi la af'alanna kaza àmọ́ ọlọ́run àmọ́ gbọ́dọ̀ sí nǹkan báyìí. ó dẹ̀ gbọ́dọ̀ jásí pé ẹni tí ó kúra yẹn ó pinnu rẹ̀ lẹ́mìí tó wọ́n ṣe àbọ̀ wọ́n ní ṣe á tún wá máa ń wí pẹ̀lú kúra. ó sì máa jẹ́rọ kọ́ máa fi kí ni wá ní wá jẹ̀mú ìkúra yìí tó ṣe pé asọ̀fọ̀ atakókó rẹ̀ yìí tó lè ní ìdára ẹ̀ ń lọ lẹ́yìn ọ̀bá lo ìkúra yẹn àwọn kọ́nà ẹni tí ó gbọ́ra gbọ́dọ̀ já gbàlagbà ọmọ kékeré ti kúra ní ìbò ti kúra kó sì jẹ́ má yà tù láì à kí lè ní mọ̀ tó wù sọ. yóò ní láàká yìí yóò jẹ́ mùsùlùmí yóò fi gbólóhùn kúra jáde yóò dèrò rẹ̀ yóò sì dà ní ẹ̀rẹ̀ sẹ́mi. tòun ta fẹ́ múra lé lórí gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ọ̀sẹ̀ wáyé gbọ́dọ̀ jẹ́ nǹkan tí òṣèlú ọgbọ́dọ̀ fẹ́ ọgbọ́dọ̀ fi ẹ̀dá búra àtẹ̀dá tó fi tọ́ba jẹ́ nǹkan dáadáa lèèyàn búra fún ẹlẹ́ni kéèyàn ṣe tọ́ba jójú ìkejì kéèyàn pààtì ni o. kéèyàn bá búra fẹ́ lómi nǹkan ọlọ́run búra ọgbọ́dọ̀ ṣe kàrá ẹ̀ sẹ́ni ọba wa ṣe kọ́ kò sí nǹkan lọ́rùn ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n kò burú nítorí pé wà nù sọ́nà ìgbọ̀rọ̀ rẹ̀ náà ṣé ẹni tó ti búra pé mo ti wò pé tá a bá dọ́dọ̀ rẹ ẹni yóò yọ ọjà kéèyàn fẹ́ wúrẹ́ ní bẹ́ẹ̀ wúyà lóúnjẹ sẹ́wọ̀n pé nù dáadáa tí mùsùlùmí máa ń ṣe lọ́wọ́ ìgbọ̀rọ̀ rẹ̀ kí ni òun kéèyàn ṣe ó mú ìbúra ẹni tó ti búra ṣẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìyẹn ti ń fẹ́. wọ́n ní torí abákan sídìí kan di ọlọ́run tala àdì ọ̀rọ̀ àlà arákùnrin ìdáni sojú ànábì ìjọba ọlọ́ àlọ́sọ́lá àwọn àṣẹyẹ ṣéèkì bẹ́ẹ̀. ẹ̀rí ìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ti di kó ṣẹyẹ ṣéèkì. agbájú àgùntàn fún wa láàyè àárọ̀ sówó lálà ẹ̀bí ọ̀rọ̀ tó kìí sòfin lọ́fẹ́ sọ ìlẹ́ni àtàtúfin rọ́ọ̀yà ọgbọ́dọ̀ sọ fún mi mistake tí mo ṣe mọ́ yẹn àwọn ìṣẹ́ ọlọ́ọ̀ni látọ̀ sí bàbá kẹ̀kọ́ nídìí ọ̀ nídìí yẹn má fura ọmọ yẹn pé fún yẹn kẹ́kọ̀ọ́ á ní ọgbọ́dọ̀ mú nígbà tí wọ́n ti <laughs> ẹni wọ́n ní oníkùn tá a rẹ̀ kì í ṣe tẹ́lẹ̀ ti pọ̀ gbọ́dọ̀ kẹ́lá ló kù. ọmọ àlọ́ yẹjú rẹ̀ fúnra rẹ̀ kò sí kàfàrà lọ́rùn ẹnìyẹn tí ọba ṣe tó bá dẹ̀ sí kò sí wàhálà rẹ̀ téèyàn bá wá gbàgbé àwọn bèbè méjì àti wọn jẹ ń bá tó fi lọ ṣe ohun tó lóun wọn ní ṣe níbi ìgbóra kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ téèyàn bá tó wá búra tó sọ pé insha allah tí ọba padà ṣe ń tẹ̀yẹ wọn kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ mọ́sálà kan tó wà fẹ́ ọ ẹ̀rì pa akọ́ sínú àdéhùn wa pé ìfẹ́ ìbúra ń bẹ àlà ìjẹ́ tèlé mọ́sá lórí àdéhùn ẹni tó ní kápúra ìyẹn nílé ẹjọ́ sẹ́ẹ̀dún dọ́ọ̀nù wọ́n máa ń pé kí n ṣe pé adájọ́ ló ní kéèyàn búra ìwọ́n lọ́ọ́ fẹ́ fún rẹ lórí àdéhùn rẹ ni o ṣùgbọ́n dájọ́ ní òbúra nísìnyí ń dájọ́ gbà lérò ní ìbúra yẹn dá lérò ọ̀rẹ́ àtẹ̀mí kẹ̀ ń búra ní ẹ̀mí ọ̀sẹ̀ lé ń dájọ́ ní ń búra ní lórí ẹ̀rọ wọ́n ní ẹni àdéhùn yẹn ń bọ̀ ǹjẹ́ tí ìyẹn bá wá búra tí ọ̀padà mú ṣàkóso ìbúra yẹn kó ní ìdára wọn lọ́ba adẹ́ka tó ń sọ̀tìmọ̀ ilẹ̀ ayọ̀ 89.

aṣọ tó bẹ̀rẹ̀ lè fi kírun tọ́bájọ́ ọkùnrin náà dá aṣọ fún aṣọ tó ọkùnrin lè fi kírun àwọn àṣírò lọ́kọ́ọ́bá àti kó tú ẹrú lẹ̀ ọ̀sọ̀ ọ̀dọ̀mọdúnrún. tọ̀mọ́ ńlá mi ẹ̀jẹ̀ ẹbí ọ̀bá wa rí kan sínú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀sùyá mùsàlá àtàlẹ́ ìyáàbí ọgbàwẹ̀ ẹjọ́ mẹ́ta láàrin kàkà bá bàbá ìmánìkò ìyẹn ní ìtàn ẹ̀búra ayétẹ́ ẹ̀búra bẹ́ẹ̀ padà sàmúṣẹ ìlà aláàfù tẹ́ ti búra wàhálà àyìmánìkò ẹ̀fọ́ ń bẹ́ẹ̀ máa búra lé lórí كذلك يبين الله لكم آياته ما إذا لهم من بلا يا يعلم لعلكم تشكرون كما يقول إليه مقدمة الزواج lórí ìkéde ìmúlá pẹ̀lú ìmúlá. Àwọn àkókò ìmúlá ti di mẹ́ta. Alákọ̀ọ́kọ́, àwọn àgbẹ̀dẹ àti ìrìn ìlú lọ́wọ́ ìmọ̀ra tó ń tẹnu jáde orí ọ̀sẹ̀ mi ta ní òsì kàkà lórí ẹ̀. ẹ̀fẹ́ kejì ní ẹgbẹ́ wa ni wọ́n ti ń tẹ́lá wa dáadé délílé wọn dàbí orí lọ wà fún ìrora rán kẹta la pè ní ìrora tó ń tẹ̀wé. nípa ìrora rán yẹn wọn lọ bá dẹ́dà wa ń sọ tí ó ti wá fẹ́ ẹ̀sẹ̀ ńlá sọ́tọ̀ á lè àyàtọ̀ àti ẹ̀wọ̀n. أرمين الذين أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم ولا ينظر إليهم يوم القيامة اللهم bá ní ìdánilẹ́sílẹ̀ ìṣàrò ní àdìlá wà ìmáàlì ìrùkàmọ̀lù wàdílá. Dádájọ́ àwọn tí wọ́n máa ń dìrọ̀ àlùkáwà ní ọlọ́ àti ìbúra wọn, wọ́n á dìrọ̀ rẹ̀ pẹ̀lú owó kékeré, owó ọ̀pọ̀lọ̀. Kò láì kàdá kàdá kọ́lá ọ̀kìlá àfẹ́wà. Àwọn ìyá ni wọ́n ní ní ìpín níjọ́ gbèsè àgbéyàwó. ولا يكلمهم الله فلهم جنيبا وصرا ولا ينظر إليهم يوم القيامة فلهم جنيبا يقول عدو ونجا بالله القيامة ولا يزكيهم فلهم نفهم ولهم عذاب عليم ياتي تنكير قتل الجواب الواحد يقول في رواية يطلق الإنفاق عن الميت مقود على فتاة النبي صلى الله عليه وسلم في ضيعة nípa nǹkan ẹ̀ nìkan wọ́n ní fahamali mọ̀tàìn àlebi ayáfẹ́ ẹni tó pẹjọ́ àbí ká tẹ̀ sọ wípé ẹni tó apẹ̀lẹ́jọ́ nìyẹn wọ́n ti kí ni ọ ọkọ̀ fẹ́ kí ó búra ọlọ́run wa sọ ayé àyè kalẹ̀ mọ̀nàkàlà àlùmọ̀tàìn àti ẹni tó pẹjọ́ ọfẹ kí ẹsùn òkú ìlẹjọ búra Ọlọ́run àtàrà yà kalẹ̀ ọdẹ kalẹ̀ ni mo dá àlẹ ẹni tá a wá kó ìlẹjọ òun kọ jálẹ fún wọn ní búra wọn àkọrọ tẹ́lẹ̀ mo dá yín ní hakìhì ẹni ọpẹjọ wọn bá kílè mu ọtọ yẹ fún pé wọn nígbà tí wọn sọ fún mi ọtí kó búra kò búra máa mú lọ ní àdéhùn èsì yìí ẹni tá a kó ìlẹjọ búra ẹ gbàdúrà ọdẹ ti gbàdúrà ọlọlẹ sọ ẹ̀wọ̀n kan wà nínú àkọọ́lẹ̀ pé al-bayyinatu 'ala al-mudda'i wal-yaminu 'ala man ankar ọmọ ẹ̀kọ́ sàtàkù yẹn. àlàyé bẹ́ẹ̀ ni ló pa ẹjọ́ ìbúra dẹ́ wà fún dání o fẹ́ni lọ́ sàtàkù pé bó ṣe wí yẹn kò rí bẹ́ẹ̀ òun á fura tiẹ̀. nínú kẹfí ó fi yé wa pé àlìyẹ̀mí náà bàbá wọn rọ̀ tòmí nkàrà ìrìnsì náà خالد بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين وهو فيها فاجر ليقطع بها مال ملك المسلم لقي الله تعالى وهو عليه جلبان. آه أنا من حلف على يمين أنا ما براك وهو فيها فاجر وكذا نبي براك. òun kọ́ lẹ̀ tọ́tọ́tọ́ gbọ́n lọ́wọ́ ni ọ́ ọkẹ búra yẹn lè yàtọ̀ sí àdéhà máa làmúrí ní mùsùlùmí láti lè fi dé dúkìá ọmọ nìyẹn mùsùlùmí gómìnà làkìyàlá ẹni ẹlẹ́sì máa pàdé ọlọ́run wọ́n wá àlejò ọ̀jọ̀lá lẹ́nu lọ́lọ́run àti ìrìnà ìjà gbé lóṣù. àdáṣàá onífìyà wọ́n lọ ìná zọlẹ́ wọ́n ti máa búra nípa ìmìláyà máa sọ̀kalẹ̀ lọ́dún láàrin ìyá àtọkùnrin kan náà yẹ̀ hóòtù ilẹ̀ ń bẹ láàrin wa ọjà ájà ní ọba jiyàn rẹ̀ máa wá gbé lọ sọ́dà ẹni sọ̀lá àlùsọ́lá àti sọ̀lá sọ́lá wá béèrè pé sọ lẹ́rì wọn ní kò sí ọba sọ fún yẹ̀wò ní pé yẹ̀wò ní búra wọn ní yẹ̀wò ní wá nílò òjijì ọlọ́run ìnáwó azina àbí ìnáwó ẹ̀ẹ́dẹ́n yàhlẹ́m wọ́n yẹn zàbò bí máa lè ìnáwó ìzàn yàhlẹ́m wọ́n yẹn zàbò bí máa lè ẹ̀ẹ́ yóò fura yóò bá máa gbé dúkìá mi lọ wọn gbọ́dọ̀ ń tètè kiri ọ lọ́sẹ̀ sáyà rẹ̀ kalẹ̀ nìyẹn. ìyẹn ni pé ẹ̀ ń lọ sí àdùkáwà ní ọlọ́run àdìgbòra wọn wọ́n ní kí ọ nǹkan díẹ̀ nínú ilé ayé yìí. ó ti pé ọgọ́dẹ̀ ń bora irọ́ ní o. ara mi lẹ irú bí àwọn ènìyàn látàlẹ́ àgbàlá òkèèrè káàkiri wọn ò ní ní kùtẹ̀ kan nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dùn wọn nú ọlọ́run sì ní wò wọn ní wíwò ọ̀la nú ọlọ́run ní pọ̀ wọn mọ́ ìlú àdúgbò nílé ti rere wọn òní ń tẹ ìlú wọn. nínú kẹjọ fi yé wa níbi àdìyẹ ní ìlànà bàbá ìbúra rọ kẹbí ọ̀rọ̀ tó ti dàrá ìlú ìdùnnú ẹ̀ṣẹ̀ nílá عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قد حلف على ظالم المسلم بغير حق لقي الله يوم عليه الجزاء اه انا عبد الله بن بن مسعود رضي الله تعالى عنه قد ما نقول ان شاء الله صلى الله عليه وسلم من حلف على مال مريد مسلم ẹni ọba fúra lórí dúkìá ọmọnìyàn mùsùlùmí kẹjọ rẹ há lọ́dẹ̀ tí ọ̀tọ̀ òun kò ní o ọkàn láti yàrá àdínrúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa pàdé ọba adẹ́dà wọ́n fún àdéjọ ọ̀dìbá lẹ́ni tọ́lọ́ ọba máa ti di òsì báyìí wọ́n máa tẹ̀lé ọlọ́run pẹ̀lú ojú ìyẹn ààrẹ. bákan náà ọ̀túnlá ọ wá ka ó ní òjijì ọlọ́run ọba kà fún wa ẹ̀rí jẹ́mi sóhùn láyà tààtà ẹ̀kọ́ ìdílẹ̀. àbí ọmọ àmàdà rọ́ọ̀dì ọlọ́run wọ́n ní àwà lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́sọ̀lá àrẹ̀sọ̀lá ọwọ́ àtọ́lá ìgbé. láti sọ̀rọ̀ àwọn tá a máa ń lọ búra ní ẹjọ́ àti wọ́n fi yanjú ọ̀rọ̀ láti lè fi gba dúkìá olókìá ẹ̀rí ibi dálófin lọ yàwó ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ tó ọ̀bá ní òfò gbogbo ra. wọn ọba àgbẹ̀ kura mẹ́wàá fún wọn gbé mọ̀tọ́ yìí fún gbọ́dọ̀ lè ló wọn òru gbogbo ẹ̀ wọ́n fi fún wa. ṣùgbọ́n ló bá jókòó ẹ̀rọ ti bà ló yẹ pé kò ní gbà tó ń bọ́ bá dẹ́ta òun lọ pàtàkì lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ìlàdínkù máàmá rọ́jà wọn kàlá àlè aláwọ̀ wà lọ́dọ̀ ìṣiṣẹ́ ọlọ́run láàrin alẹ́ tó bá di ẹ̀tọ́ ọmọnìyàn mùsùlùmí pẹ̀lú kura ẹ̀ ọlọ́run ti ṣe náà ní dandan fún tọ̀hún yóò rí wọ̀. وحرم عليه الجنة علمنا كثيرا فقل الزوال وإن كان شيئا كثيرا يا رسول الله فبدا في ذلك إني يجب رجعكم لجرم الله وإن كان قديما من أراكم kódà kọjá igi pákó lèyẹ́ fi fúnra ìkégbà bẹ̀sẹ̀ ní gbọ́dọ̀ wọn náà èèwọ̀ sí lé fọwọ́ àlùjẹ́nu. hafun bẹ̀rẹ̀ náà ìsára wọn ni máa aṣáájú hadal hadith hadith yìí ti lé jù kí ló fi lé lóru hadith yìí wọn ni ah pékè ṣe mo tẹ̀ sí wà nínú sẹ́wà ọlọ́run náà sọlọ́run yá yà sí àkàmú àtẹ́lẹ̀. bákan náà nínú àwọn àhàdíìsì ní ìṣòro wa wọn ni àhàdíìsì ẹ̀hàrí bin Malik wọ́n ti máa ń gbà nẹ́bí sọ̀lá àlọ́sọ̀lá lásìkò hajj láàrin jàmọ̀ràkẹ́ ìlọ́wà ìwà sọ́ba ìpè mọ̀nàkọ̀tàdọ̀ àmàlà àfihì bìyẹ̀mìrì fàjọ́rọ́. alẹ́ ni yóò sọ ní lọ bí ìbúra ìké ìbúra arọ́ tó fi gba dúkìá ọmọ ìyá rẹ̀ pàdé ìsàbà wọ àmọ̀ kí á dà fún mi nàá. kọ́lọ̀ wọ́n náà bóòlù ti máa di chairman nínú náà lèyọ̀mẹ́lẹ́lẹ́ ṣáàyédógún lọ ìbàkú. kó yá ajá sí pé ẹni tí ń bẹ́ sí yìí nínú yín kọ́tọ̀ bẹ́ẹ̀ bí ò sí ní wọn là fẹ́ sọ bá àtàlà ń sọ̀rọ̀ yẹn bí ẹ̀rẹ̀ ká. ìyẹ̀mí nínú gamọ́ ọlọ́ọ̀dẹ àbúrò ẹ̀rì pàtó fún wọn pé ní gamọ́ ìbúra rọ. wọ́n ní sọ lẹ́ni tí bá fi ń búra ìbúra yẹn ni ó ti wọnú ná. kọ̀ sí yàtọ̀ ẹ bó ti wà nù hadith yẹn tuntun ebi tí tí máa fún sínú sàrádì àdìgò ìwọ sẹ́ni kọ̀ọ̀kan yín mu balẹ̀ mísù kó sẹ́yìn wọnú ẹ̀ dáadáa èyí náà wọn bẹ́ẹ̀ ti ti wọlé ẹ̀ tó wọ́n ti ti ẹni ẹ̀ wọnú nẹ́nẹ́sì ibi tó ti ti kéwù ní ti jáde wọ́n ti wọnú ẹ̀ wọ́n ti ti wọnú ẹ̀ dáadáa lórí kẹ́sìlò yẹ ti yẹn ọjà èèyàn wá mọ̀ yìí pé èsì ti kìbọ̀ bọ́yá rùn ní àdíwòsàn tọ́ba járùn nígbà tí gbogbo ẹ bá ti wọlé náà ti wọlé rẹ̀. tó nípa bẹ́ẹ̀ kò sí yàtọ̀ láàrin bí yẹn búra lọ lórí yẹn ń bá mọ́ra rẹ̀ wọ́n dájọ́ rẹ̀ fún àti kó lọ lórí yẹn ń gbà sáko rẹ̀ wọ́n ní ọ̀lẹ́sẹ̀ lọ́rùn mọ́ àbíjáde ti parí káàkiri pé àti ẹ̀sẹ̀ nílá òun ní kóra rọ̀ àwọn tá a bá máa ń kóra rọ̀ ẹ̀jẹ̀ àtọ́ra. àbíjáde ti parí ọ̀dẹ̀ ọlọ́ àbújálá àti. ثلاثة ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا ينظر إليهم فلا يزكيهم ولهم عذاب أليم قرأ فيها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات وقال أبو ذر خاضوا وخسروا يا رسول الله من هو؟ قال المسلم والمنان والمنفق سلعته بالحلف العقادي. أي آه، آه، أبي ذر الكفاري رضي الله تعالى عنه ذاك في pé ìkúra rọ ẹsẹ ńlá فوق téèyàn bá kú lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n wájú ọba dẹ́dà. wọ́n ní àwọn ẹni mẹ́ta kan bẹ̀ tó ṣe yí pé wọ́n lọ sí sùlá láti sọ bẹ́ẹ̀ pé àwọn ẹni mẹ́ta kan bẹ̀. wọ́n ń jìyà sí ayẹ tó bí mẹ́ta. ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ń jọ̀bí lẹ́nu sí ya. ìyá àkọ́kọ́ ni kọ́lọ̀ má bá ayẹ sọ̀rọ̀. wọ́n láyé ń ní pọ̀ ọmọ ìyá wọ́n láwọn ọmọ àdáàbò nàlẹ́ ìyá tí tàbí tí ronú tó máa máa jẹ wọ́n. wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta àbúgbàrí wa ní àá àwọn owó ni wọ́n ṣàgbákò báyìí. káàbù àkàtìrú yá rọ̀kù dàlá. àwọn eléyìí máa ti pàdánù wọn ti ṣòfò èèyàn òṣìṣẹ́ ọlọ́mọdé kò ń ta ní wọn. ọ̀ àlẹ́ adáfọwọ́lẹ̀ ẹ̀rí nínú àwọn tó ń jìyà mẹ́ta yẹn ni ọkùnrin dání o ìyàtọ̀ ń bẹ láàrin ìmúra ọkùnrin àtòmìnrin ọkùnrin aṣọ ọjọ́ gbọ́dọ̀ balẹ̀ obìnrin làbọ̀ rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ẹnì kejì onídàálímọ̀ náà onírègùn ẹnì kẹta ọ̀nà àdìmọ́ mi kọ̀sílẹ̀ àtàwọ̀ mi hàní mi ká. ẹni tó já sí pé gbogbo ọjà rẹ̀ tí ọba tà báyìí pẹ̀lú ìgbòrò àárọ̀ ni. irúfẹ́ ẹni yẹn ló ti àfẹ́ta. nínú àwọn ẹ̀sẹ̀ ńlá àlóhùn ni àyẹ̀mí ni ọba wọn fi wà. nítorí wọ́n wà nù ọ̀rọ̀ sáà nínú ìṣọ̀lá àtàlà ọ̀gbọ̀n ẹ̀ṣẹ̀ ńlá. Ìdẹ̀kọ̀ sọ́lọ́run, ìdẹ̀yà àti bàbá, ìpa ẹ̀mí, wọ́n lè yẹmí lọ́nà bàbá àti ìgbòrà àárọ̀ ẹ̀rí. Ìyẹn mọ́ mọ́ lọ parọ́. Ọlá àti ìgbòrà pé bó ti rí ní ìrọ̀ nílẹ̀ ọ̀pá. Tòbákan náà nínú àwọn àhàdí ìní ìtọ́jú wa tó fi pa ti mẹ́nu bà díẹ̀ bẹ́ẹ̀. Tobi ń sàlàyé pé sábà tẹ̀ wá fúra lórí òdodo ọlọ́run ní kàkúrú wa àti ìmọ̀lẹ́ fún wa lẹ́sìn. Ìjọ ọlọ́run kọ̀ fún ìfẹ́ wúrọ̀ bàbá yìí fúra ẹjọ́ bá fúra àbí àpèjì ìlà ọ̀rọ̀ ìlẹ̀. Kọ́kọ́lọ́ fúra àbí kọ́ dákẹ́. Ẹ̀rí ilé gbà wá ọ̀rọ̀ mi ọ̀run jáde hálí hán ẹjọ́ bá fúra fàlàyé àpèjì ìlà ọgbọ́dọ̀ búra ọ àyàfi pẹ̀lú àlá àwọn èèyàn tó àti gbọ́dọ̀ ẹ̀ka tẹ̀. àtàrà fún mi gbọ́dọ̀ tuntun ní sàmìlà àwọn náà tún sọlá yìí pé yẹn ti ká tẹ̀ láàbùrà yìí ní èsì rọ ní láta ní fún ní tọ́wà ẹ má ti máa búra pẹ̀lú àwọn òrìṣà àjíjọ́ aláwọ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹ́ rájú jẹ́ wọn àyè ọ̀sẹ̀ túmọ̀ ní bẹ́ẹ̀ bí àwọn ọ̀sẹ̀ dúdú bí ẹyin kínní owó ẹyọ bí àwọn òbí ilẹ̀ ìkòsí bàbá eré kẹ̀kẹ́ òun ní ilé ajé ìyẹn wá lè máa fi ìjẹ̀kọ́ tútù lé ilé ọ̀sẹ̀ jàbàrà ó tẹ́ pẹpẹ bọ̀ sọ pé pé sí máa máa kú ẹ̀mọ̀ bí wọ́n dàrú yẹn láàbò ẹ̀kọ́ ọrọ̀ ajé ọrọ̀ bó o. a máa kú ọ̀rọ̀ owó owó náírà akú ọ̀rọ̀ náírà láàwí ajébò ọgọ́rùn má lọ sọ̀rọ̀ eléèdè fúnrò bẹ́ẹ̀ rí rí sá wọ́n lájé ní ẹ̀gbá wà wọ́n bọ́ gbogbo ọjà ẹ fẹ́rí ní ìfẹ́ kí ní tí ń yájé tó pé tìkìdá ní owó ẹyọ nǹkan kan ọ̀sẹ̀ tuntun bí ìkọ́sí jẹ́ ìyẹ́ adìẹ ìyẹ́ ẹyẹ gbogbo ẹ̀ ewu pa ẹ̀dẹ́gẹ́ sí ọ̀rẹ́ ẹ̀dẹ́gẹ́ máa fún ní àmọ̀ràn àìmọ̀ ah, sẹ́bi lè làwọn èèyàn láti fún ẹ̀ àjẹjẹ wọ àjẹ wà ọ̀gá wa wá bò owó oníkọ́ wà káfíńkọ́ bàbá láti mẹ́ẹ̀ kárọ̀sọ̀ tá a máa ṣe dáwà mẹ́ káti fẹ́yàwó rẹpẹtẹ ń bẹ̀ bíi mẹ́rin káti máa fi tọ́jú àwọn ọmọ mẹ́ ẹ̀rẹ́ kálọ̀ mi fi hajj níbẹ̀ owó náírà téèyàn gbọdọ̀ ní wọ́n ẹ̀sọ́ ti rìá rẹ̀ kálọ̀ mi fi omúra fẹ́. ẹ̀dígẹ́dì rẹ̀ wọ́n ti tọ́wọ́ àti ìsàdé ẹ̀dínwó. ẹ má ti máa búra fi tọ́wọ́ àárín pẹ̀láwọn òrìṣà wọ́n á di ààbà ihò àbí pẹ̀lú àwọn bàbá yìí ẹ má fi búra. torí kéèyàn fi nǹkan ní ìtọ́jà tọ́tọ́ náà wọ́n bá búra àìsí ìgbàgbọ́ ni o. tàbẹ́bọ̀ kódà ó lè di kúbúrò nílá ẹbọ nílá àti àìnígbàgbọ́ nílá ó sì lè jẹ́ àìnígbàgbọ́ kékeré ó lè jẹ́ bọ nílá ó lè jẹ́ bọ kékeré ó sì fẹ́ ti bá ti dẹ̀ nìyẹn bá ṣe rí nínú bíbá bàrà nǹkan ni. láfẹ̀rẹ̀ ní tó bá gbà pé òògùn nílẹ̀ pàtàkì mọ́kànlọ́lọ́ ẹ̀bọ̀ wo ló dé ẹ̀dáhùn ẹ̀bọ̀ kékeré òògùn nílẹ̀ pàtàkì mọ́kànlọ́lọ́ abẹ́rẹ́ ọgbà fẹ́ẹ́ ṣẹ̀gbẹ́ abẹ́rẹ́ ọ̀dà wa ẹdígẹ́dì rẹ̀ lóògùn náà sá mbẹ́ o ọmọ òǹdó ni o. ọ̀rọ̀ ẹdígẹ́dì rẹ̀ òṣìṣẹ́ ìtọ́jú pé kí ni ògùn yìí náà ni ìdàkọ̀ ọlọ́run fún wa ẹ̀sẹ̀ àtọ̀wúrì wa ẹ̀fẹ́ fi irú ọ̀ní tí máa ń wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀. ẹ̀ẹ́ ló wọ́n kẹ́ máa wí káàsì káàsì káàsì káàsì tẹ̀ náà sọ́ọ̀lù kìíní ka ẹ̀ wọ́ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ ìjọba àwọn sọ fún káàkiri ẹgbẹ́ kátikàti wọn akóná àkóndí ọmọ àjáde wọn akóná àkóndí ọmọ àjáde ẹwà pé lè rí ọjà wọn yóò ná wọn sì ní dọ́là bó ṣe wù ni bá wùlé ni máa rí. tó ẹ̀kọ́ kékeré ni ní àgbà ògùn ń bẹ ọba adéla ń bẹ o ògùn náà ń bẹ ẹ̀kọ́ kékeré òun ti òkú pàtàkì ọ ní ọ̀sán pé ọ̀sán náà ló ń pàtàkì. a ẹnìkan tí o ní ní sọ̀tọ́ mi lè dá wà nígbà wọn kó ọmọ ọlẹ́bí ọyá dá kọjá ọ̀sẹ́ ni kò mú jẹ́ ọ̀padà kú ni tẹ̀mí tí bá ń jí pákókó ní sọ pákó yìí ògùn ọ̀yẹ́jú rẹ̀ ó lóko lóko yìí kò dé mọ́ ìwọ parí mi ọ̀sán pé ọ̀sán lọ́wọ́ ṣe mọ̀ pé ṣùgbọ́n wàsílà tó lè àṣà òní fẹ́ kò ní jìbì ó fi débi ní láì. Sọ̀rọ̀ pé tó dé bá nẹ́bí dé sọ̀lá àlọ́sọ̀lá. Ewu tí wọ́n gba tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn bàbá wọn máa gbàgbà wọn búra lànà tó sálá fi kàn bá ẹ má gbàgbà yín búra. Ẹ má fa àwọn ọmọ ìyá yín búra wọn bá àwọn lórí ẹ má kàn búra wọn. Wọ́n dá ọkọ̀ bàbá láti mú wá sí ìrìn ẹ̀sìn nítorí wọn tí wọ́n bá sáábà yìí ẹ̀ńtọ́ wa ti mọ̀ fún wọn búra wọn fọlọ́ búra ìkọ́ dákẹ́ tí ọ̀rọ̀ ti fọlọ́ búra. wọ́n ní nàlẹ́ ní kẹ́hìn fi ànẹ́bí búra o ànẹ́bí ń gbọ́ kò gbọ́ jíjẹ́ ọlọ́run ọba ti kọjá sọ́dọ̀ ọlọ́run wọ́n sì ti fi ìpẹ̀lẹ̀ wọ́n ti dá pẹ̀lú níyàrá ìyàwó àìsà nínú àdínà ọ̀gbọ́n ọ̀gbọ́n ọlọ́run lọ́gbọ́ ọ̀rọ̀ bó di rẹ̀. àníbi sọlá ọ̀sọ́lá òun ló ní ìṣúná owó abára wọ́n fi lọ́sájú owó abára tọ́pẹ́ gbígbóná Muhammad mọ fàndẹ́rì Muhammad bọ́ra kó n dàbọ̀ ṣèlíkà ọ̀jẹ̀lẹ́bọ̀ torí bí táwọn máa ń gbọ́rọ̀ nìyẹn tọ́jọ́ báyìí kó sàwọn ìfẹ́ lọ máa ń dá bọ́ọ̀lì pé kí nínú ọmọ àti wọn lù ṣùgbọ́n tó bá ti mẹ́nu bá tọ̀tọ̀ tiwa ọmọ àbúrò rẹ̀ kankan tí ọ̀yẹ́ tí èèyàn bá yẹn lójú kọ́ gba alásá lórí gbígbá ju ọ̀dà ọ̀ sẹ́mọ̀ kọ́mọ ọlọ́mọ ò ní pẹ́ láti fi kíni láti gba alábẹ́ oníṣe yìí yóò lè gbé ẹ̀ka sí fóun náà. wọ́n ìpè tí wọ́n náà bá fẹ́ gbé ọ̀rọ̀ tí wọ́n bá fi yí àwọn èèyàn sí ló ti gbé nìyẹn pé ee lórí àlẹ́bí ìwà gẹ̀ẹ́gẹ́. bí èèyàn bá fi búra ọ̀rọ̀ kọ́kẹ́ ló ti balẹ̀ wọ́n gbé àà èdè kò kéèsì àwọn kìnìyàn àdúgbò wa yìí ẹtikẹ́tì bẹ́ẹ̀ ni gbàtọ́ tó ti àtúntò pàdé bí wa gẹ́gẹ́ ta ọjà rẹ̀ nígbà yìí. sọ́tọ́ bíi jáde kpọ́rọ́ lẹ́nu ẹ̀rọ pé wọ́n nàbí yé Muhammad mọ́fà nàbí Muhammad búra ọ̀dẹ́lẹ́ bọ̀ nígbèsè. àbí ọ̀fi jìbìlì búra àbí mẹ́káìlà àbí sàràfìlà àbí mọ́lík ńsọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbélé yẹ pọ́ni kọ́dà tí wọ́n náà bá tó wí bọ́ bá dẹ́nà tí wọ́n fi wọ́n ṣáàmùsì tí wọ́n náà wí bẹ́ẹ̀ pé mo fòrò fúra. wọ́n lè kọ́mọ wọ́n láìlì wọ́n nà hárì tí wọ́n náà fi múra pàtà áza ṣe ẹ̀kọ́ lòun náà. ó lè tóbi lọ́wọ́ ẹ̀kọ́ gbà fáwọn nǹkan ènìyàn ẹ̀ tó jọ lọ́hùn lọ. ó sì lè tó ń fún fún olè fúnra kò dúró òmùgbọ́ ọlọ́run búra ọgbọ́n ọlọ́run bó mi búra wàhí tùmọ̀tìlá mo fi ọgbọ́n ọlọ́run ọba búra làákùn àlàbì máa ṣe ìkàbáyé ṣe ìkàbáyé. ṣùgbọ́n nǹkan ẹ̀mí yàtọ̀ sí àlá ní ẹ̀bá fi búra ọ̀pá nínú ìlẹ́sìn ẹlẹ́bọ̀ nínú. torí bẹ́ẹ̀ kí a ṣàkíyèsí abala ẹ̀ dáadáa bùrẹ́dà nínú ìgbà wa rọ̀ ní ìnáwó alọ́dọ̀ rẹ̀ wọ́n tó ti sọ lọ́kùnrin láti lọ́kùnrin báyìí nínú àwọn ọ̀rọ̀ láti kàtà ìṣúná ẹ̀ kíkà tẹ̀ lágbàdà búra náà sí èsì bá fẹ́ parọ́ o wọn hálàfà bí àmánátì ọ̀lẹ́ ìsàmì nù ẹni yóò zọ́ bá fi àmánà búra ìkara wọn ìkùn ti àmánà ẹ̀rí wọ́n ní sọ́rẹ́ lómi máa ń gbọ́ gbà fi pamọ́ mi mo fi búra ẹ̀rí màá pè nǹkan báyìí mọ́ màá pè nǹkan báyìí mọ́ ẹni ọba fi búra kì í sara wọn fi ẹ̀fẹ́sẹ̀ ní ńlá tó yìí ẹni ọba tó wá ẹ̀ jáde sọ́kọ́ yìí pé ìnì ìbàrí ọ̀mìnà ní Islam ọ̀pọ̀ pápákọ̀ kò ní islam nǹkan báyìí bá rí bẹ́ẹ̀. àyìnká rẹ káàbí bá ń tọ́ba jẹ́rọ́ ní pàmò wà kàmọ́ ń bọ́lá ó ti di kèfèrí náà ní àdó sọ. tọ́ba ájò tọ́ lọ́sọ̀ òwí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ó sì wí gbólóhùn bá ní ọ̀mìnà islam lábìyà ọ̀dún ilẹ̀ islam ìlànà àwọn aláṣẹ òkè ìmú wọn wáyà. ìjọba àti màràmá bá wa kírun padà lójú àjẹsí pẹ̀lú ìkúbi tí ń lọ wí. sọ nípa bẹ́ẹ̀ àti ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ máa fi kẹ́ mí ìfura yàtọ̀ sọ́dọ̀ adẹ́dà sọ ní sàrà wọn. Ààrẹ ìtàn ara ẹni kó sì sọ pé kí ni o, ìlà ìlà ìlọ́wọ́ kófì lè parẹ́ ni wọ́n ká mọ̀ ẹ lọ́ọ̀ wí yàn kófì lè parẹ́ tó bí ilé ọ̀rọ̀ ohun tó ní í pẹ̀lú orin. الذين ظلموا لا تتبع الرصيد